mo kì í káàbọ̀ sí àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògbórẹ́ni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọpẹ́ olórí àdáàdátán ní àwọn ènìyàn ń sọ lórí ayélujára bí ìlú mọ̀ọ́ká dẹ́rìn pòṣónú adépẹ̀lúmi kẹsìnró ti ń dúpẹ́ lọ́wọ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ ayaba adérónkẹ́ precious eléyìí tí wọ́n wà ní ìlú jẹ́sì tí ó fún ní owó ìyàlẹ́nu ó sọ wípé ah ìyàlẹ́nu ńlá ló jẹ́ bí ọmọbìnrin ọ̀hún ti fi ìkúnlẹ̀ bẹ̀ lórí ayélujára tó sì ń sọ wípé ah ìyá Precious Adéronkẹ́ yèyé dáadáa nìyí ẹ ti ń ṣe tẹ́lẹ̀ rí ṣùgbọ́n èyí tí ẹ ṣe lásìkò yìí ó kọ yọyọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án òṣèré Ibrahim Chatta ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún àgbà òṣèré ni Abija Warabiekun níbi iṣẹ́ tí bàbá náà ń ṣe lọ́wọ́ tó sọ wípé tó bá jáde yóò lárinrin Ibrahim Chatta ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń sọ̀rọ̀ wípé inú òun dùn púpọ̀ láti bá bàbá náà ṣiṣẹ́ wípé àti wípé agbègbè tí àwọn wà yìí gé èyí tó ń dunni nínú púpọ̀ tó sì sọ wípé láì gba owó rẹpẹtẹ lọ́wọ́ bàbá òun tààràtààrà lòun fi ṣiṣẹ́ wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ olórin àgbáyé ni Tọ́pẹ́ Àlàbí ti sọ wípé ó ń darapọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ Fúnkẹ́ Akíndélé dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ìwàláàyè rẹ̀ Tọ́pẹ́ Àlàbí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi pín fọ́nrán fídíò eléyìí tí ó ṣe ní ilé Fúnkẹ́ Akíndélé láti bá yin Olúwa sórí ayélujára rẹ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Ẹniọlá Badmus ló ti sọ wípé òun kò lè fi Fúnkẹ́ Akíndélé sílẹ̀ bẹ́ẹ̀ ni òun kò lè fi ṣeré rárá nítorí ìfẹ́ ńlá tí òun ní sí Ẹniọlá Badmus ló pẹ̀lú àwọn ènìyàn láti lo ìtàkùn ayélujára rẹ̀ fi ké Fúnkẹ́ Akíndélé àti bí ó ti fi àwòrán tóun ti fọ́nrán sí orí ayélujára rẹ̀ níbi tí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkàrà òyìnbó léyìí tí ó sì fi lẹ́tà orúkọ Fúnkẹ́ kọ̀ọ̀kan ṣí àkàrà kọ̀ọ̀kan láti ṣe èyí tó tayọ fún ìyàlẹ́nu fún ọlọ́jọ́ ìbí náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká wùnmí toríọlá ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé ẹ wo bí òun yóò ti rí bí ọjọ́ ogbó bá dé wùnmí toríọlá ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ eléyìí wípé bóun yóò ṣe rí rèé bí òun bá ti pé ẹni ọdún márùndín ní ọgọ́rin ó sọ wípé ṣé mo dára léyìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára sì sọ wípé a arúgbó yẹ ọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún bàbá òṣèré Bímbọ́ Adémoyè ni ó ti fariga lórí ìtakọ̀ngbọ̀n eléyìí tí ó tún dàbí àpárá tí ọmọ rẹ̀ Bímbọ́ ṣe fún un níbi tí ọmọ náà yóò ti máa sọ ọ̀rọ̀ rere nípa bàbá rẹ̀ tàbí ìyá tí inú àwọn méjèèjì yóò sì máa dùn tí àwọn pẹ̀lú yóò wà nínú fọ́nrán náà tó bá yá yóò bọ́ sínú ọ̀rọ̀kọ̀rọ̀ láti máa sọ wípé ìyá jẹ wá ṣùgbọ́n a dúpẹ́ wípé bàbá òun jalè ó ṣe ohun búburú gbogbo ó wọnú ẹgbẹ́ òkùnkùn kí àwọn tó jẹ́ èèyàn léyìí tó fariga láti sọ wípé ìgbà wo ni mo ṣe gbogbo orú nǹkan tí òun sọ yìí èyí ló ṣẹlẹ̀ láàrin òṣèré Bímbọ́ Adémoyè àti bàbá rẹ̀ níbi tó ti sọ wípé bàbá mi jìyà púpọ̀ lórí mi kódà ó wọnú ẹgbẹ́ òkùnkùn ká lè gé èèyàn léyìí tó mú kí bàbá náà sọ wípé èmi àti ẹ̀ ń bo ìyẹ́ ẹ tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni tó fẹ́ lù ú kí wọ́n tó gbé fọ́nrán náà kúrò. There was a point in time where things were so hard. My dad had to, like, you know, do bad stuff, like, you know, be a cultist and, eh, rob rob. And what? Did what? you a call, Who? What for? No, to take care of us from that thing called leave. Ah, oh, arrant nonsense. What's the meaning of that? That, that... Ah, ah, what kind of recommendation is that? If the, the deeper the story. The... What do you... Ah, Ebi, yeah, what do you mean? Did what? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ Blessing CEO ti dá àwọn olólùfẹ́ rẹ̀ lóhùn lórí ayélujára pàápàá àwọn tí wọ́n ń bi léèrè wípé ìgbà wo gan làkókò yóò tó fún ọ láti lọ sí ilé ọkọ àbí ó mọ̀ wípé ọjọ́ ti ń lọ lórí rẹ ni léyìí tó mú kí Blessing sọ fún wọn wípé ẹ gbọ́ná nígbà tó bá yá mi máa lọ sí ilé ọkọ àti wípé bí àsìkò yìí òun kò tí rí ọkùnrin èyí tó wù òun rárá. Everybody be asking me, Blessing, why are you still single? I'm searching. for that gentle, crazy man, that man with a little bit of calmness and awful boyish, you know, I like it good and I like it bad at the same time. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré Nkechi Blessing ló ti sọ wípé èmi ò mẹ́rin tí mo ṣe o tó jẹ́ pé ọ̀pọ̀ gbogbo ohun tí n bá fi sórí ayélujára mi ó ní wọ́n ń yọ kúrò lọ́gán nítorí náà kí àwọn ènìyàn tètè máa tẹ̀lé òun nínú yàrá ìkejì orí ayélujára ó sọ wípé kí àwọn ènìyàn ṣe bẹ́ẹ̀ láti ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún òun bẹ́ẹ̀ kò tún pẹ́ kò jìnnà tí ó fi ọ̀rọ̀ náà sórí ayélujára rẹ̀ òun ló tún pòórá bíi so ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ àti alága ẹgbẹ́ awakọ̀ nípìnlẹ̀ èkó mc musiliu olúọmọ ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn alátẹ̀lé tó ń ti àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn lórí ayélujára wípé kò sí ohun tó o lè ṣe láti ti aráyé lọ́rùn ìwọ ṣe ìwọ̀nba tí olódùmarè bá rán ọ mc olúọmọ ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò àbẹ̀jẹ́ success eléyìí tí ó fi sí orí ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ẹ wò ó ẹ má para yín lórí wípé ẹ fẹ́ tí àwọn ènìyàn dọ́rùn bó o ṣe wọ́n á lò ṣe bó o ṣe wọ́n lò tún ṣàṣejù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní olórí sílẹ̀kùnọlá ògúnwùsì ó ní àwọn ènìyàn ti ń fi àdúrà àti ọ̀pọ̀lọpọ̀ ire ránṣẹ́ sí lórí ayélujára àtòun àti ọmọ rẹ̀ bí ó ti pín àwòrán kan lórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń fún àrẹ̀mọ ní ọmúmu lórí ayélujára náà léyìí tó mú kí àwọn ènìyàn máa sọ wípé a ohun rere lẹ̀ ń ṣe yìí olórí elédùnmarè kó tọ́ ọmọ náà dàgbà kó sì wò ó dàgbà kí ikú má pa ọmọ náà tó ń ti ọ̀pọ̀lọpọ̀ àdúrà lórí ayélujára kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ àkànbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn tí tó fi máa dìgbà náà ńkọ́ má ro ohun tí àwọn ènìyàn sọ nípa ibi tí o wà kódà wọ́n lè pe ilẹ̀ ọlọ́ràá rẹ ní ilẹ̀ aṣálẹ̀ ṣùgbọ́n rántí wípé ohun tó bá pera rẹ gan òun ìwọ náà yóò mọ̀ jẹ́ ṣùpẹ́rẹ́nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.